olórin Davido tẹ́ṣẹ̀ gbọ́tọ̀ yẹn bẹ́ẹ̀ ni púpọ̀ nínú àwọn kan tẹ̀ tí wo ẹ̀ tẹ̀ tí ẹ̀ fọ́nrán yẹn rí ẹ̀ wò rí àwọn kan dẹ̀ṣẹ̀ ń gbórin yẹn nígbà àkọ́kọ́ ni but then but then ẹ rí i pé fídíò yẹn ta gan ó make sense gan orin tọ́pọ̀ tún súnkọ̀ tí mo tún wọn sáré jù sí ah orin Simi ni o lover girl <laughs> ẹ kà lọ gbọ́ sójà láti ẹnu Falz featuring sinmi à ń bọ̀. àtọ́gbọ́ tuntun kọ̀ yéè níbo ni kí n ti jẹ eléyìí wá oh my god oh my god oh my god <laughs> ẹ má wọrí mo máa láìkí máa mórin àwọn sexy divas yẹn lọ́lọ́kan ọ̀jọ̀kan mo máa láìkí máa lórin wọn gan àmọ́ ní báyìí níní dẹ́ orin níní la máa lọ ṣe kí ni òun la máa lọ fi ra ijó ní àjò ní kólekóle àjò ní tódàtódà ní ráńpẹ́ lónífẹ́rẹ́ jọgẹ́ ẹ kà lọ gbọ́ ìbàdí látọwọ́ ẹ̀bà níní ó ṣe tán mi ò lè gbogbo throwback tọ́sẹ̀ yìí tí mo mú wá fún yín yes gẹ́gẹ́ ìtẹ́ wọ́n pé ah olórí ẹ̀ play orin ti tèmi ẹ̀kọ́ ṣẹ́wà ẹ̀ calm down ẹ̀ kù ló ọ̀yà kù ló gbogbo ẹ̀yin fans ẹ̀rọ wọ̀nyẹn ẹ̀kọ́ calm down gbogbo ẹ̀yin fans gbogbo ẹ̀yin family. Miliki Express Thursday ẹ̀kọ́ calm down lẹ́sọ̀ lẹ́sọ̀ ni ẹ jẹ́ kí n máa ṣe kí ni kí n máa mu àmọ́ kó tó di wípé mo lọ ẹ ká lè sọ wípé yẹ̀ sá parí abala yìí dáadáa bó ṣe yẹ kó yìnyín bó ṣe yẹ ká fìtì àfìtì dáadáa ẹ ká kọ́kọ́ tún lọ jó sí orí kan náà tàbá wa padà dé àwa kan sábà mímí tẹ́ ti ń retí ibi tá a ti fẹ́ ju ìbéèrè àmọ́ tọ̀sẹ̀ yìí ẹ̀rọ mọ sọ láti bẹ̀rẹ̀ ṣé ìbéèrè ni àbí géèmù mi wàá mọ ohun tó já mọ́ wọn àmọ́ tá a bá débẹ̀ màá máa ṣojú ọpọ́n ojú ayò màá máa ṣe hàn yín nígbà yẹn ká lọ gbọ́ orin Yẹmí Àlàdé tó sọ wípé ọ̀gá. ẹgbẹ́ni gbogbo throwback tá a mú wá fún yín lọ́sẹ̀ ibẹ̀ ni Miliki Express ó ṣe ń tẹ̀síwájú bó ti jẹ́ wípé a ti súnmọ́ bí tá a máa ṣe kí ni tá a máa páàkì tọ̀sẹ̀ yìí sí àmọ́ kò tí ì tán ó kù ó kù nìbọn mi sì rọ <laughs> bẹ́ẹ̀ ni abala tó pọ̀ síkọ̀ òun náà ni abala lórí títì mo sá láti bẹ̀rẹ̀ ètò wípé títọ̀sẹ̀ yìí ṣé géèmù ló bá dé ni àbí béèrè Hmm. lórí títí tọ́sẹ̀ yìí ẹ má yẹ kí n ja yín láyà jù géèmù ló bá dé mo kàn fẹ́ ká tẹ ẹ̀rẹ́rìn jẹ dáàdì àti mọ́mí ẹ̀yin náà lè try gbogbo ẹ̀yin kú mi gbogbo ẹ̀yin yìnyín gbogbo ẹ̀yin sí sixteen pátápátá ẹ̀yin náà lè try ẹ̀ nílé àmọ́ mi máa ṣe kí ni àwọn máa kọjá lọ sórí títí ká lọ wò wí bóyá àwọn èèyàn tiẹ̀ lè try bóyá Yorùbá wọn sì dán mọ́rán bóyá wọ́n lè try ẹ̀ kí nìkan tá wọ́n ń try láti ṣe òun náà ni wípé ta ló lè sọ èyí lọ́nà lẹ́ẹ̀mẹwàá kí nìkan náà ọ̀pọ̀lọpọ̀ lóròpọ̀pọ̀ lóòlọ́pọlọ ṣe ń gbọ́ mi ọ̀pọ̀lọpọ̀ lóròpọ̀pọ̀lọ́ ò lọ́pọ̀lọ́ lẹ́ẹ̀mẹwàá ẹ ká lọ sórí títì káwọn wáyà àwọn èèyàn tẹ̀lé try wáyà tẹ̀lé try kọrin sọ lẹ́ẹ̀márùn-ún ẹ hàn pé má wà pé máa bá fast fast fast lórí eré ló máa bá dé ẹ ká lọ sórí títì Miliki Express ọjọ́ Thursday ó sì ń tẹ̀síwájú. ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀lọ́pọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pé ọ̀pọ̀lọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ olọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ olọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ olọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ olọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ òlọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ òlọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ òlọpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ ònàpọlọ ọ̀pọ̀lọpọ̀ lówó pọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lórí mi ọpọlọ lọ́pọlọ lórúkọ ọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọpọlọ lọ́pọlọ. ọ̀pọ̀lọpọ̀ lórúkọ ọpọlọ lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró bóyá ọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ lóró pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pọpọlọ ò lọ́pọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pọpọlọ ọ̀pọ̀lọpọ̀ ló rò pọpọlọ